الله والصلاة والسلام على خير خلق الله نبينا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا بقى الله سبحانه وتعالى صلاة إكافة يكون شاهد ونبي محمد صلى الله عليه وسلم إلى الله سبحانه وتعالى عليكم إكافة كل هذه الإكافة وقال الصحابة تبعتي وعلي النبي صلى الله عليه وسلم فيرجو في جوف القيامة على الله سبحانه وتعالى أنه ألا يأتي يوم كما تسير القرآن pẹ̀lú ọ̀dà àwọn ọ̀sán ọ̀dà àtẹ̀sọ́rọ́ lórí ààrẹ tí a ń bá lọ nínú sọ́ọ̀tù ìrìnàkókò ni. àtẹ̀síwájú láti àyà ẹlẹ́kẹ̀ẹ́sán tí ọlọ́run bá ti tẹ̀lé sọ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لما أخرتني فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ليس في الله بارك لك تصوى nínú àyà ẹlẹ́kẹ̀ẹ́sán ọlọ́run bá rí tọ́lá pé àwọn ó ní kí ẹ má jẹ́ kí dúkìá yín àtàwọn ọmọ tẹ́ ẹ wọ́n pa ìròjú bá yín kó níbi ìrántí ọlọ́run bá àdìsí ọlá ẹwà ìsàlẹ̀ fún aláàánà wípé àwọn kan méjèèjì àwọn náà ní ìpìlẹ̀ àti tó pọ̀ jù nínú àwọn kan tí ó máa kó àìlójú báyìí tí ebi fi hàn sí ọlọ́run bá nìṣọ́lá ọlọ́run bá nìṣọ́lá ó wá pé ẹni tó jẹ́ mú ní òdodo láti lè bá a ṣáájú láti lè bá a rántí ohun ọba àdìgbẹ́lá torí ẹ̀dá tó jẹ́ pé òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba àdìgbẹ́lá òun náà ni ìrántí ọlọ́run. ọlọ́run ọba àdìgbẹ́lá wá ní ẹnikẹ́ni tó bá jẹ́ kí owó tó ní àbọ̀wó tí ń wá àbọ̀mọ tó bí àbọ̀mọ tí ń wá tó bá jẹ́ pa ìrújú bá kó níbi ìrántí a ọba àlejòlá tó bá ti jọ lórí àṣeyàmà irú wọn ó wà nínú àwọn tí wọn kò irú wọn ó wà nínú àwọn tó jẹ́ pé a sọ pé àwọn tán wáyé lásán ti rí ayé tí wọn ó sàǹfààní fún wọn ọlọ́run ọba àlejòlá wà ní tẹ̀lé yìí. E lẹ́yìn ìgbà tó ti sọ wa lára ipe ká má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kókó àìrójú bá wa ọlọ́ọ̀bà àdìsọ́láwá ní wà á ń fi kó mímá ọ̀dọ́ àkànnáàkùn ọlọ́ọ̀bà àdìsọ́láwá ní ẹ máa ń ná mímá ọ̀dọ́ àkànnáàkùn nínú àwọn nǹkan tá a ṣe ìta ṣe àìsínú àìsèkí tá a fún yín nínú àwọn ohun tá a ṣe fún yín. àbá àbúlá ní àbáàlú ọdí ọlọ́hu alùmọ́ àwọn sọ wípé ohun tí àyà yìí sọ òun náà ni pé ọlọ́run bá àlùfẹ́ láǹpa wá láṣẹ wípé ká máa yọ zàká ẹni tí zàká bá ti wọ inú owó ẹ̀ kó má lọ lára ó tètè sàn ní kéde tó bá ti wọ̀ nítorí pé zàká àwọn ìfipá ní ìtẹ̀lé ìlà ìwọ̀ méjì ló rọ̀ papọ̀ mọ́ ẹ̀sọ́ ti ọlọ́run ọba àdékọ́lá tó jẹ́ pé òun náà ló pa wá láṣẹ bákan náà ẹ̀sọ́ àwọn tọ́lọ́run ọba àdékọ́lá ní ká kú tó jẹ́ pé àwọn náà ní àwọn sáríkà ìwà lọ lára yóò mọ̀ jẹ́ pé èèyàn fi ẹ̀sọ́ ọmọ láre ìlọ lára yóò mọ̀ jẹ́ pé èèyàn fi ẹ̀sọ́ ọlọ́run ọba àdékọ́lá èèyàn ra láre bẹ́ẹ̀ rí àwọn míì nínú àwọn oníṣọ̀sí òun tí àwọn sọ fún wa pé ẹ̀sìn fáà tí ọlọ́ọ̀bà ìṣọ̀lá sọ ń bẹ̀rẹ̀ tó pa òní láṣẹ wọ́n ní ó kó gbogbo àwọn ojúkọ̀nà tó lọ́wọ́ bá ká máa ná sí oko òsínú nínú zakati wa ìjìbá zakati jọ àwọn ètò wọ dúkìá wa ní wàlẹ̀ ìfà alẹ́ azọ́wáyé ká náwó lórí àwọn ìyàwó wa ká náwó lórí àwọn ọmọ ká náwó lórí àwọn tí wọ́n wà ní kápá wa ká náwó fáwọn tálíkà àwọn aláìní ká ṣàánú àwọn èèyàn wọ́n ní gbogbo nínà òun náà ló kọjá sínú ayé àyè ọlọ́run bá àdìgbò láwa ní mímọ ọ̀gá fún ní títí tá a ní kẹ́ náà yìí èsì nǹkan tó jẹ́ pé ìlẹ̀ ní ìgbàgbọ́ fúnra yín. kẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn lè kápá lórí ẹ̀ ọlọ́run bá àlejòlá òun a ló ṣe kí ni òun náà àrùn fi hàn pẹ̀lẹ́ yìí eyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́run bá bá sọ owó fún wọn máa rò pé agbára wọn fi lówó agbára wọn làwọn fi ìròrí òun náà ló fà tó jẹ́ pé àwọn tí wọ́n lówó tí wọ́n ti fẹ́ sàánú àwọn tí ó di ọ̀ràn yẹn lórí wọn wọ́n yọ zàkà tó jọ́ra yẹn òun ní yọ látara tó kí ni látara tó wọ́n rò pé agbára àwọn òun náà làwọn fi ní dúkìá táwọn ní ẹ̀rọ mímọ wàhálà pé à wàhálà tó ń ṣe òun náà ló ń fi kó tó ń kó jọjọ ṣùgbọ́n ẹni tó bá lárò nílẹ̀ yóò máa wò pé yóò mọ̀ pé àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe wàhálà tó ju ti ẹ̀yẹ lọ. tọ́lá ọba àdìgbò ọlọ́run ti á ti yẹn fún wa wọ́n ṣe wàhálà wọ́n dààmú tó ju ti ẹ lọ. síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba àdìgbò fún wọn ni á ti yẹn nígbà tí ò sínú kọ́dà ìpè ọlọ́run ọba àdìgbò fún wọn ni á yẹn gbogbo nǹkan pátápátá tó bá wà lákàtà ẹni mùmíní òdodo gbọdọ̀ nígbàgbọ́ wípé ọlọ́run ọba àdìsọ́lá òun náà ló ní gbogbo ẹ̀ àtàwa àdúgbò àwọn kata ní pátápátá gbogbo ọlọ́run ọba àdìsọ́lá ló ní wá mùmíní òdodo gbọdọ̀ gbà pé inna lillahi wa inna ilayhi raji'un pé gbogbo apátápátá mílíkùn lè là ńtọ́lọ́run ọba àdìsọ́lá ní wá àwà lábẹ́ ìkápọ̀ ọlọ́run ọba àdìjọlá wà inna ilayhi raji'un ọ̀dọ́ iná láti sọ̀rọ̀ sí tòlájẹ́ tí ọmọ ènìyàn nínú tẹ̀mí rẹ̀ láyé kò kúrò nínú kápá ọlọ́run kò kúrò nínú tọ́lọ́run ni tọ́mì ìyẹn bá tún wá jáde láyé tán ọ̀dọ̀ náà ọba àdìjọlá náà ló tún padà sí tò ìyẹn ní ọmọ ajé kí ọmọ ènìyàn ó segin ní ọmọ ènìyàn ó gbọ́rọ̀ pé ọlọ́run ọba àdìjọlá sọ̀rọ̀ ọba àdúgbò fi yé wa níbi ayé àyè pípé níta níkẹ́ ná kìí ṣe nǹkan kìí ṣe ilẹ̀ ní o nínú àwọn nǹkan tá a ti fún yín náà ni. èèyàn ti wá ní wọ́bìà ẹ èèyàn láhùn èèyàn lọ́kànjú à lórí nǹkan tọ́lọ́ ọba àdúgbò láti fún un. wàlíláà ní mọ́tàlú àlá ó dà gẹ́gẹ́ bí òbí ni ó wá dé ó wá ra nǹkan wá fọ́ máa. ó wá gbé búrẹ́dì àti bisikì ńláńlá wá gbé fún kanú àwọn ọmọ wá ní àbúrò rẹ̀ ilẹ̀ yọ̀kan bẹ́ẹ̀ bá ní ara ní fún bẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀ ara àpẹẹrẹ wọ̀ bí i àfíńdà fún àwọn ìláyé nù pé ọlọ́run kó gbogbo ẹ̀ fún ọ ó kó sọ́dọ̀ wá ní àwọn ní ẹrú mi náà ọba pé òní ẹwọ zakatọ lọwọ bá àdìjọ láńká yọ ní ìtọ́jú ọ̀rọ̀ yẹn ìdámìlò lọwọ bá àdìjọ láńká yọ lẹ kí ni owó wa òde kan sábà wà àdìjọ láńká yọ zaka tẹgbà lọ owó onísìn nǹkan tó lé ní bóyá ti eleven million sókè tí o bá ju bẹ́ẹ̀ lọ àbí eighteen million tí o bá gbàgbé òun náà ni zakati wọ ẹni tó bá fẹ́ yọ zakati ẹ̀ pẹ̀lú gold ẹni tó bá fẹ́ yọ pẹ̀lú ìbámu pẹ̀lú silver bíi two million plus.

dáa sílé dọ́gbadọ́gba kó dáa kan fáwọn sáríkà wọn náà lọ́dún yìí wọn náà lọ́dún tó dákun ṣùgbọ́n ọlọ́wọ́ bá àdìsẹ́ ló ṣe bẹ́ẹ̀ tòun ti pé kó náà ló fún wa láàrín sí ọlọ́wọ́ bá àdìsẹ́ látún fún wa ní àǹfààní pé ok owó o ti wà ní kápá rẹ ẹ owó làwọn yẹn segin ní làwọn yẹn mọ̀ ní. so ọlọ́wọ́ bá àdìsẹ́ lá ó fún wa ní àǹfààní yìí tòun tó jẹ́ fóun náà ló dá wa òun náà ló ní kápá lórí wa òun náà ló lè ṣe kí ni ó lè pa wá láti ká àgbọ̀dọ̀ mọ́tẹ̀ rẹ̀. ọlọ́run bá àdìsọ́lá ní ẹwà máa ná nínú àwọn tọ́lọ́run bá àdìsọ́lá ṣe kí ni nínú àwọn tó pèsè fún yín min qabli an ya'tiya ahadakumul mawt ọlọ́run bá àdìsọ́lá ní síwájú kó tó di pé ikú òwà dé lẹ́nu kọ̀ọ̀kan yín ikú yìí

níbo láwà tó fi dé gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá àdìsọ olóòfin kò fi mẹ́rin kankan nínú wa bóyá ìyọdún tẹ́yìn wà ní tí kò fi dé ìlú tẹ́yìn wà ní tí kò fi dé ẹ́ àbí ààyè tẹ́yìn wà tí kò fi dé ọlọ́run bá àdìsọ olóòfin tẹ́yìn kò fi mẹ́rin kankan wọ́n máa tẹ̀sírí ti ayé abdul tamud wọ́n máa tẹ̀sírí máa dá tẹ́sítì bọ̀kàlà ọlọ́ọ̀bà àríkọlá ní ẹ̀mí kan ọ̀mọ kò mọ̀lú tí ó kù sí bákan náà ẹ̀mí kan ọ̀mọ tí ó ṣe lọ́la níta ṣe lọ́la ní ti àìmọ́ ara láàmú fi sọ pé àbájọ́lá ń bẹ̀rẹ̀ ìjọba yìí oní ọlọ́ọ̀bà àríkọlá ti sọ pé ẹ máa fi níṣà wá òkun wàlá tẹ̀sí lẹ́nu ìṣe yìí ìní fa'ilun dhalika ghadan ìlà ayẹ̀dà àwọ̀ àtọ́lọ̀ ọba ìṣọ́lá bá fẹ́ gbogbo àwọn ọ̀gá tẹ̀yìn bá fẹ́ ṣe kọ́lá kó jẹ́ láàrin ìṣẹ́jú kan tí àsìkò tẹ̀yìn wà bẹ́ẹ̀ ẹ̀yin ò gbọ́dọ̀ ní fọkànbalẹ̀ lórí pé mo gbọ́dọ̀ tẹ̀ ní ìṣẹ́jú kan yẹn ìṣáàlá tọ́ba ìbẹ̀ mi sínú ìṣáàlá tọ́ba ti tàó ìṣáàlá tọ́ba yìí èyí ò máa fi sí abẹ́ ní abẹ́ nàìjíríà tìlá abẹ́ fífi ọlọ́wọ́ nítorí pé ìtọ́lọ̀ ọba àdéjọ lábá fẹ́ òun náà ni ó ṣẹlẹ̀ máa ṣe àkáánà wà máa lámìyẹ̀ṣá lámìyẹ̀kùn ìtọ́lọ̀ ọba àdéjọ lábá fẹ́ òun náà ni ó ṣẹlẹ̀ òun ni ó ṣẹlẹ̀ wà máa lámìyẹ̀ṣá ìtọ́lọ̀ ọba àdéjọ lọ́wọ́ bá ti fẹ́ lámìyẹ̀kùn kò lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yìí nǹkan tó yẹ kó rinlẹ̀ nínú ọkàn tó bá jẹ́ nínú ìlú òdodo ni tó bá ti rinlẹ̀ nínú lórí ahọ́n wa bá ìpè kéèyàn bá lé nǹkan lé nǹkan lé nǹkan tí ò bá bá ẹ kò yẹ kó yẹ kí ọkùnrin yóò bìrì sọ fún pé ọlọ́run ò fẹ́ kó tẹ̀lẹ̀ rí téèyàn bá ti lé nǹkan tó bá ti wàhálà téèyàn bá jọ pọ̀ tẹ́jọ dùn tẹ́jọ ti wàhálà tó wá bọ́ sí wọ lọ́wọ́ ó yẹ kí ìgbàgbọ́ rẹ tó máa sọ fún ọ pé kì í sàgbára rẹ o nítorí pé ìwọ ọlọ́run bá àdìsí ọlátẹ́sí nǹkan yẹn bọ́ sí lọ́wọ́ ni iná ló fi bọ́ sí ọ lọ́wọ́ gbogbo ọ̀gá wa bá dá ìmọ̀ṣẹ́ àtìlá ọlọ́run wá ní kíkó tó dé وهذا الموت yáàtì bábùtàtà ikú taari ìsìn ní ikú àmọ́ ṣẹ́gínní لوجي. dé ما بقول sẹ́ni tí ma fẹ́ kò láyé òun náà ló fà ló jẹ́ pé téèyàn bá ń sáré èèyàn máa gbìyànjú láti ṣẹ́gínní láti wá ọ̀nà téèyàn fi lálàáfíà nítorí pé bí gbogbo aná tá a fọkàn sí náà pé àárẹ̀ ní máa ṣẹ́gínní àárẹ̀ ní máa mú yẹn fún ẹni tó rẹ̀ tó lówó yóò mọ̀ sọ fún ọ pé ah, owó bẹ́ ẹlẹ́wọ̀n náà àkáǹtì báyìí gbé tí ò bá náà tán wọ́n sáà fi dégbé ní tí wọ́n sáà fi gbádùn kò fẹ́ kú bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá àdékẹ́ ọlá ọ̀sọ̀ ní ájàlú ẹ̀ ọ̀sọ̀ ní kíni ọ̀sọ̀ ní àárẹ̀ kò sí tàlázùm láàrin àárẹ̀ àti kú pé tó bá ti rẹ̀ ó gbọ́dọ̀ tó kíni ó gbọ́dọ̀ kú àfọ́jọ̀gbọ́n kan olórin kan ní oníwọ̀ta mi ń sọ àṣírí ẹ́ máa tàbí ìtẹ́rí ìlà mélòó mélòó tó lálàáfíà yóò sì kú láìsí àárẹ̀ kankan àwọn yóò ti mọ àwọn yóò máa sọ pé àríra ọlànà náà nǹkan kò sí kọ́lọ̀ tó máa ń sọ láǹgbà mi ìtọ́jú jẹ́ pé òun gan fún ìhóòtú lọ́ọ̀dẹ̀ kí aláàárẹ̀ tó rẹ̀ gan tí ó lọ́ọ̀dẹ̀ kí ẹni tó rẹ̀ tó jẹ́ pé ẹni tó rẹ̀ sáà mọ̀ fojú wo pé tọ̀ ọwọ́ ọlọ́ọ̀lẹ̀ mi sáàrẹ̀ bá dé wọ́n wà sọ pé tọ́ wà lọ́wọ́lọ́ wọ́n tàláwà tẹ́rẹ̀ nígbàtí ó sáàrẹ̀ so afáwa ní wọ̀kàmù sọ̀híhìn mátàmì rẹ̀ ní ìlà mílùú tó lálàáfíà yóò sì kú láì ní láì ní sí ààrẹ kankan wọ̀kàmù sọ̀híhìn àṣàhínà nínú ìjàhà mílùú rẹ̀ tó wá rẹ̀ aláàrẹ̀ tó jẹ́ pé yóò sì mọ̀ àìmọ̀ irú ẹ̀sìn ẹ̀fọn lápẹ̀jú yìí ẹlòmí bẹ yóò wà lórí ìdúgbòlẹ̀ ààrẹ ẹ̀ fún àìmọ̀ iye ọdún àwọn tí wọ́n sì lálàáfíà wọ́n sì ní wọ́n sì máa kú òun sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sọ eléyìí túmọ̀ pé ọ̀tọ̀ ní àsìkò ọ̀tọ̀ láàrẹ̀ tòbótì ẹ̀jẹ̀ tó gbà mí wà tó jẹ́ pé àárẹ̀ máa ń ṣe kíni àárẹ̀ máa ń ṣáájú kú bọ̀ kì í ṣe kíni kì í ṣe tútù kò sí tútù méjèèjì ṣùgbọ́n àárẹ̀ tọ́lọ̀ ọba àdìsọ́lá bá ṣe fún mùmìnì tọ́lọ̀ ọba àdìsọ́lá ń dídí mùmìnì ó sá àárẹ̀ síwájú tó tó jáde láyé ọlọ́run ọba àdìsọ́lá máa ń fi eléyìí ní wọn fi ṣe kàfàrà yóò fi ṣe ìdí ó pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ ọlọ́run ọba àdìsọ́lá bá fi parẹ́ ìwà ń sá àárẹ̀ síwájú tó jáde láyé tó eléyìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé àárín àtọ́lọ́run ọba àdìsọ́lá ẹlòmí máa rò pé tó bá bẹ́ẹ̀ ní ti ń sáré wá lágbára wọ́n máa rò pé bẹ́ẹ̀ àwọn àtọ́lọ́hún orí bá kàn ní. ẹwà anábì Muhammad sallallahu alaihi wasallam anábì sáré tí wọ́n ti tó ti bá anábì jáde láyé ó sáré lórí pé anábì orí jáde láti wá kírun fáwọn mùsùlùmí. tó ó wá wà lórí ààrẹ yẹn ìgbà mi wá anábì orí dákú ó bá yẹ kó ti dé padà. tó débi pé àyàwó àìsàn radiyallahu anha wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi kú lẹ́nu tí anabi gbé orí ní láàrin ọrùn àwọn àti gbáyà báyìí anabi gbé ilé táwọn òkè nípa anabi dúdú. nígbà tí anabi sallallahu alayhi wa sallam ó wà lérí ààrẹ tánàbí ìjẹ̀rora ọmọ àkọsí tó bẹ́yà anabi sallallahu alayhi wa sallam Fatima radiyallahu anha wọ́n ní Fatima wá jẹ́ bá anabi sallallahu alayhi wa sallam ó rí tánàbí ìjẹ̀rora ni wọ́n sọ pé wà á kárúbá àbá tá ara náà ní bàbá àwọn pẹ̀lú ìbànújẹ́ anábìsọ̀ ọláhùn alẹ́ òṣèlám anábì wa ń sọ fún pé lẹ́yìn àlà àbíkí kárúbá tún báàdà àdàlẹ́wò anábì ní bàbá rẹ̀ bàbá kò sí ní àkókò fún bàbá rẹ̀ mọ́ lẹ́yìn òní tobi tó lágbára dé sakaratul maut ìpọ̀ká kú àwọn ìnira téèyàn mọ nígbà téèyàn bá kú pé òyú ẹnìkan lẹ̀ èyí pé ànábì sallallahu alaihi wasallam ànábì náà ti ń sọjá pé inna lil mauti sakarat inna lil mauti sakarat tí a ah, ìkú ó ní kíni ó ní àmọ́ pé ní ọ̀ka kú nígbà téèyàn bá fẹ́ jáde ìrọ̀rùn ó ní agbára téèyàn fẹ́ jáde lára òun náà ló bá a tó jẹ́ pé ẹni tó bá wà lórí ààrẹ àbẹ tí ó bá di pé a ti di pé ààrẹ rẹ̀ yágbá wọ́n ní tàbá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká máa segin ní kàmá wílá ìlà àlọ́lá ẹlòmíì ń bẹ nígbà tí máa ń tọ́ka kú lọ́wọ́ ẹ máa wù ká wọ́n ní kí ló fà wọ́n ní òkú yóò máa fojú tẹ̀lé ẹ̀mí rẹ̀ lọ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ fi jáde lọ. àwọn àti àbá fẹ́ òkú àwọn tá a òkú àwọn tá a jẹ́ kíni àwọn tá a ṣe níbẹ̀ yìí. nítorí pé eléyìí òun náà ti fi ń bo àṣírí jù òkú ó kéré ní òkú kan tí ó kú rí pé nígbà tí ẹ bá ń wẹ̀ náà làwọn bá sọ pé inú àwọn tí ẹ mọ̀ sí ẹ bẹ́ wẹ̀ kú òun náà kẹtẹ inú òkú pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí tó kú bá fẹ́ tó sẹ́ni bá fẹ́ jáde ìgbé ó jáde ju ẹ̀mí látara bí ẹ̀mí ẹ̀mí ẹ̀ kó tó fẹ́ jáde kó nínú ara so àsìkò yìí òun náà lọ́wọ́ bá àdìsọ́ lára ń ra wa létí ń ra wa létí ipe ẹ máa ná nínú àwọn kàtà fún yín min qabli an ya'tiya ahadakum al-mawt kó tó di pé ikú ikú wà dé bá ẹnìkọ̀ọ̀kan yín tíkú ìgbà wá dé ọlọ́run bá àlùsọ́lá ní tẹ́ẹ̀mà wá sọ pé ikú bá dé yóò mọ̀ wá sọ pé ọ̀yẹ̀kú la rabbi lawla akhbartani ila ajalin qarib yóò mọ̀ wá bẹ̀rẹ̀ ọlọ́run ọba àlùsọ́lá yóò mọ̀ fílẹ̀ ìsọ́lọ́run fìlàwọ́dà àkàrùkà dákun oṣù sùn síwájú jẹ ìlà ajá ní kọrí ẹ̀rí ìdí ọmọ béèrè fún àti pé ìgbà díẹ̀ kó o sáfẹ́ gíní kó o kàrà sùn kó o kàrà sùn síwájú díẹ̀ ẹ̀rí ẹni tó ti lo àìmọye ọdún láyé ẹni tó ti wéṣì àsìkò rẹ̀ ẹni tó ti ojú òkó sọ ma béèrè lọ́wọ́ rẹ̀ pé kó àkáǹtì fún ohun tó fi twenty four hours rẹ̀ ṣe lẹ́yìn kó sùn àwọn ìgbà tó fi yájú rẹ̀ lẹ́kọ̀ọ́ lé àkáǹtì kó wọlé àdàlẹ́ sẹ́sẹ́ lẹ̀. tó ibẹ̀ nípa àwọn nísìnyí ó dàbí ẹgbẹ́ àti ẹ̀bá wọnú ìdánwò mi nígbà fún wákàtí mẹ́ta kẹ́mi tẹ̀sáàmù nígbà tó kàwé nígbà tó mọ tó kọ ọwá wà bẹ́ẹ̀ ọwá wà bẹ́ẹ̀ ọwá ku lẹ́kítọ́rà wa sọ pé ó kú five minutes láti gbàwé o ìwọ́n bẹ̀bẹ̀ ẹ̀ ẹ̀ gbogbo tíra wà <laughs> kí ló fi ń ṣe ìtumẹ̀ ní ìlànà pé tàbá tó pọ̀ ní kíni tàbá tó pọ̀ tíra wà ní bóde wà náà tó ní bóòkà gangan tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n máa béèrè pé ọlọ́run ti dá wa padà tá máa dá wa padà náà ẹ̀ ń tí wọ́n tún máa ṣe náà ẹwẹ́ lómi àpẹẹrẹ lè yí bẹ́ẹ̀ dáadáa ẹlòmíì bẹ́ẹ̀ tó bá ti rí kìrìkìrì pé àárẹ̀ ìdágbára ó lè ti pe àwọn èèyàn ó lè ti máa túbá ó lè ti máa tà sọ́ọ́lẹ̀ pé ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ sọ́ọ́lẹ̀ bá tún gbé ìdíje náà tó bá tún bẹ̀rẹ̀ ẹ <laughs> máa sọ pé ah, àbí bàbá yìí tí kù lọ́jọ́ omi ti ah, wàhálà yóò tọ̀ tó bẹ́ẹ̀ ah, ayé tó adẹ́wọ̀ ayé tó fẹ́ sí tó bí ti máa rí nà ọlọ́run bá nìkọ́lá ní ọmọ ènìyàn máa wá sọ pé ó sì fún mi ní ìlà ajalin qarib ìgbà tó súnmọ́ bí ìṣẹ́jú kan bí wákàtí kan ẹlòmí ò fẹ́ ẹlòmí ò fi ẹ̀ máa béèrè fún pé kóun ti ẹ̀rọ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n àti tó ti kọjá torí nígbà tó ti bá fẹ́ jáde láyé ẹ̀mí ni ìdí máa ń lọ bẹ̀yì lára ẹlòmí ń bẹ ìrìnà rẹ̀ ó lọ síwájú ẹ̀mí rẹ̀ ẹlòmí ń bẹ àti sọ̀rọ̀ rẹ̀ yóò lọ síwájú ẹ̀mí ẹ̀ ẹlòmí àti gbọ́rọ̀ rẹ̀ yóò máa gbọ́ àmọ́ kò ní bẹ́ẹ̀ ṣe sọ fún gbọ́ àwọn kò so ìgbọ́rọ̀ rẹ̀ ẹ̀ yóò ṣe kí ni yóò ṣe kú ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé ìrìn rẹ̀ kò ní lè rìn mọ́ ìtọ́nà ọba àlejò alákọ́dà pé yóò ṣe kí ni yóò rìn yóò gbé nínú gbèsè ó ti gbé tán kẹ́bẹ̀ náà ní táà jẹ oúnjẹ táà jẹ oúnjẹ àmú gbogbo ìfọlọ́pàá náà òun náà ló lórí wọn ṣe pé ìní ìlé tán síwájú tó lórí fẹ́yàn tán oúnjẹ tí ó jẹ ti tán ẹ̀mí ò sì sí kan àwọn sì máa ń gbòwèlé pé kó jẹun ẹ jẹun ẹ ẹlòmíì ń bẹ gan ẹ fẹ́ fún túláàsì gan pé kó jẹ yóò ṣe kí ni bẹ́ẹ̀ ṣe ń mú mi mọ̀ dá padà yá ẹ̀rọ fún mi lè kéde mi ń jẹ tán níbi máa ń ṣẹlẹ̀ nígbà tó ṣe jẹ́ pé ẹlòmíì tí ò sì jẹ tiẹ̀ kan táwa tẹ̀ fi rò pé sọ̀ bóyá ó ti parí ọlọ́run bá ló kẹ́ ló ti ṣe kí yóò ṣe ra fún lálàáfíà díẹ̀ kó fi jẹ tó kù torí pé inú àdéhùn ọlọ́run ipe ẹ̀mí kò ní jáde láyé àti kó jẹ owó tiẹ̀ síbẹ̀ láyé tán kò ní sẹ́kù sẹ́yìn ìta abáyé tó sẹ́kù kì í ṣe tiẹ̀ nítorí wá ti jẹ́ tiẹ̀ yóò jẹ tán nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sẹ̀ yẹn máa ní ẹ̀rí aláàárẹ̀ mi tó jẹ́ pé ẹ̀ ó lè má jẹun pọ̀ fún báyìí mọ́ fún ọjọ́ mélòó kan ẹ̀ máa tọ́jú rẹ̀ yóò kàn díjọ́ yóò kàn dí láwọn ọjọ́ kan yóò kàn ní á ah! ó sì máa ọkọ̀ àmàlà sì máa wù ú jẹ Ah, ẹjẹ́ òmùkọ́ láti jọ ìyàwó àmàlà báwo ẹ lọ́dún gbámọ̀là wa ẹ sì fún yóò sì jẹ yóò sì bomi ẹ máa yóò máa fọkàn balẹ̀ pé ah, a alhamdulilayi pé kọ́dà kọ́dà àtẹ́bá ló gbẹ́sán jẹun ah, a tata dúpẹ́ ẹ nímọ̀ pé àmàlà rẹ̀ tó kù ẹ òun náà lọ́wọ́ ní àmàlà òun àmàlà rẹ̀ tó máa lọ. ẹ̀yẹ́ wàá wò pé ẹni tí o lè sùn tẹ́lẹ̀ láti ní ìjọba ìlú kan yóò ní á ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ òye ìwọ̀ ilé ẹ̀jẹ̀ lọ léwọ̀ ilé kí wọ́n padà dé bẹ́ẹ̀ tó ti lóun lọ léwọ̀ ẹ̀wọ̀n ó ti wá kọlù ẹ̀ pé ẹ máa bọ́ ẹ máa bọ́ báwo ẹni tó jẹ́ ìlà láìpẹ́ ìlà ẹ máa bọ́ ní orúkọ ti báyìí ọ̀rọ̀ ti parí so ilé òun náà ní mọ̀ kú wa lára pé ìtọ́nà ọba àti ìtọ́nà bá kọ́dà pé yóò jẹ nínú arúgbìkì yóò jẹ kó tó kò láyé ìdí ìbá ti ṣe díẹ̀ ẹ kò sí ẹgbẹ́ sí máa kò ní ṣe kíni kò ní lọ ọlọ́run bá àdìsọ́lá ní kó tó di àsìkò tí kú bá dé tí ọmọ ènìyàn máa wá sọ pé èrè ọlọ́run ó sì dákun kò sún mi ní àsìkò díẹ̀ sí fàásọ̀ dàpà àsìkò tó bá fún mi yìí kí n fi lè ṣe kíni kí n fi lè ṣe sàárà kí n fi lè ná tó yẹ kí n ná zakati yọ kí n lè bá fi yọ àwọn tó yẹ kí n ná owó tó yẹ kí n ná fẹ́ bí tó yẹ kí n náfárá àwọn ètò sọ̀rọ̀ yẹn lórí mi ẹ̀tọ́ ìyàwó ẹ̀tọ́ ọmọ gbogbo àwọn ẹ̀tọ́ tí ó yẹ kóhun ó ṣe kóhun lè kóhun lè ṣe tó bá wá ṣe látara sábà bíbẹ̀ fà á kún nínú sọ àrèṣe èmi ní o kémi ní o lè wà nínú àwọn tó tóbi tó ń jẹ ìrè ẹ̀rí so àyà yìí sọ fún wa pé ànáfàkọ̀ ìná nínú àwọn kẹfí máa ń ṣe kí ni ní máa ń yà jẹ ìrè òun náà ló bá tó jẹ́ pé ẹdẹ kú dé bá òun náà ni ó máa fi bẹ̀ lọ́n pé kó fún lásìkò kó náwó kó náà lè wà ní àwọn ẹni rí ẹ̀rí nínú àdìsọ àbúkùrẹ́ ìrọ̀ ọdún ọ̀làhú àmì àbúkùrẹ́ ìrọ̀ ní arákùnrin kan wá bá Ànábì sallallahu alaihi wasallam ó wá bí Ànábì sallallahu alaihi wasallam pé ayyu sadaqati afdal ó ní Ànábì sallallahu alaihi wasallam ewu nínú ran sàrà tí ẹ máa ṣe èwo ló lóore ó wá bí anabi wa anabi sallallahu alayhi wa sallam fún létí pé à dàkọ́ anabi ní tó lóore nínú ran sàrà òun náà ní pé kí ni à dà òun náà ní pé kó o ṣe sàrà ayé sàárà wo ni ládà rẹ̀ pọ̀ jù fún ẹ̀ bá ṣe ọwọ́ bí anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ṣe máa ń sàbí anabi pé wọn a máa sojú kòkò láti béèrè àwọn kan dáadáa lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam kan bá rí ṣe anabi wa fún létí pé à ń sàkọ́sà èyí tó lóore jù nínú sàárà òun náà ń pé kó o ti kíni kó o ti sàárà wà á ń ta sọ̀hí ìhùn nígbà tó bá ṣe kíni nígbà tó bá lálàáfíà nígbà tó bá lálàáfíà sàárà tí yẹn bá ṣe nígbà tó bá wà lálàáfíà ó lóore ó ní dáadáa ju sàárà tí yẹn bá ṣe nígbà tí yẹn bá ṣe kí lọ nígbà tí yẹn bá wà lórí ààrẹ lọ. ànábi wa ní àsòtò lálàáfíà tá à ń sọ yìí wà á ń ta sọ̀híhun ṣẹ̀híyẹ̀ àsìkò yẹn tó lálàáfíà yẹn àsìkò yẹn ní ọmọ ènìyàn máa níwọ̀bìà àṣọ ó fẹ́ kí tọwọ́ kò lè fi tọwọ́ rẹ̀ lẹ̀ ó ì òun tó burú ju alùbókòlù lọ àṣẹ̀hí òun tó lágbára ju alùbàkìlù lọ alùbàkìlù owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò fẹ́ fún yẹn ṣùgbọ́n àṣẹ̀hí òun tó fẹ́ gba tọwọ́ yẹn fún ẹ̀ èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà kò fẹ́ ṣe kíni kò fẹ́ fi lẹ̀ akóòlù máa wá wà bẹ́ẹ̀ òun náà ní àkókò yẹn bá lálàáfíà àkókò yẹn bá lálàáfíà nítorí pé àsìkò yẹn òun náà ni èèyàn máa ní èrò tí ń tẹ́rò yẹn máa ga ẹ̀mí yẹn máa ga ada ada ẹ àsìkò gbà òun náà ni máa ṣe kíni òun náà ni máa ga nínú ọkàn mo fẹ́ kọ́ru ilé kan mo rí ilé kan tẹ́lẹ̀ kan kọ́ mo á fẹ́ kọ́ru ẹ̀ mọ́tò kan bẹ tó tẹ̀sẹ̀ jáde nísìnyí <clears throat> irú mọ́tò yẹn a ṣe àwọn àgbà yẹn díẹ̀ èmi náà ṣe kíni màá rí pé mo lé mọ́tò yẹn bá kọ̀mọ́ mẹ́rin ó ti nẹ́sì ẹ̀ ṣùgbọ́n kí ló fà ti lérò kan báyìí ẹ́ kí ló fà ti lérò nítorí pé ó wà lálàáfíà ẹ̀ rí rárá rẹ̀ kan síbẹ̀ lọ sí tù nísìn ẹ́ ti ń bẹ ní ọ̀sí tù ń bẹ jẹ́ rárá wọn wá fún ọ́n tọ́jú ọ̀rọ̀ rẹ̀ ó tó wá máa sọ pé tọ̀ mọ́tò tí mo sọ tó mo fẹ́ rà ọ́ ẹ́ kò sí gbédé ni láti kò ní rántí mọ́tò kankan mọ́ tó máa lọ́wọ́ lọ́wọ́ sí pé kí ni tí òun fẹ́ tó bùkátà sí aláàlá ó ti gbàgbé owó tí ń bẹ lọ́kàn rẹ̀ pé mo fẹ́ da mo fẹ́ da mo fẹ́ da báyìí so lásìkò yẹn ó rọrùn fún yàn láti ṣe ni láti má ta kankan sí má ìkànsí ọmọ òkú kíláà fàánù rẹ̀ má lànà sọlá àwọn ẹlẹ́yìn sọlá ti sọ fún alákùnrin pé èyí tó lóore kí ládàá pọ̀ bẹ́ẹ̀ nínú sàrà òun náà ní kó ti sàrà nígbà tó bá lálàáfíà ṣẹ̀híyà nígbà tó bá ní kọ́pọ̀ ọ̀bì alára ẹ̀ تخشى الفقر وتأمل الغنى inú riwaya mi وتأمل البقاء àsìkò tó jẹ́ pé تخشى الفقر àsìkò tó máa bẹ̀rù oṣù àsìkò tó máa bẹ̀rù tó máa calculate ó máa calculate ó ti bẹ̀rù ọ̀rẹ́ níbi à ẹ wá yọ abẹ́lé yìí nínú owó yìí àwọn ọmọ tuntun dínkù nù àwọn ọmọ ní target ẹ máa ní target gbà àwọn ẹgbẹ́ owó ìpè ní ten million ibẹ̀ ló fi ara ẹ̀ nìkan tó jẹ́ pé one thousand naira náà lórí bùkátà sí ẹ̀ bẹ́ẹ̀ láti jẹun ẹ̀ àbí láti sàǹfààní kan kí wọ́n máa gbà ní ah, máa yẹ one thousand ní ten million rí kò pé ten million mọ́nà àbí yóò ti di nine million ní kan látara bẹ́ẹ̀ kò ní ṣe ẹ̀mí olówó lákàntì kọ́lọ̀ òun jẹ́ fúnra rẹ̀ gan ẹlòmíì láwọn dé gbé kò lè fún ara rẹ̀ bára rẹ̀ kiri gan. ẹ máa mọ̀ látara kí ni ó jẹ ó lè jẹ gan ó wá jẹ wá lọ wà káàdì ẹ̀ owó owó nù owó nù tẹ̀lé ṣùgbọ́n máa wa ti fáyọ̀ kan o tó bá yẹn dára ayé jẹ o ó wá lẹ́nìí kẹ́lí sí ó wá la <laughs> oúnjẹ à yóò jẹ fà yóò jẹ dáadáa

fẹ́ ṣe gbá fẹ́ ra sọ fẹ́ ṣe ṣe gbogbo ẹ̀ yóò máa wò ìwọ kábíyèsí yóò pọ̀ wájú ẹ̀ gan àsìkò yẹn àsìkò tẹ̀yẹ̀ ń bẹ̀rù sí ẹnì kan tó máa dé tó máa ní tó à mí náà ní fámílì o mí náà ní bùkátà o ṣùgbọ́n gbogbo àwọn kan tá a sọ yìí tó bá tó táìmù kan ẹ tó bá ti pé ikú bá dé èyí ó ti kí ni èyí ó gbà gbogbo ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní tá a bá wòye bí ọmọ tá a bá bí ọmọ sáyé á rí pé ọmọ máa wọ́n ní ọmọ máa ẹ̀rì wọ́n ti ẹ̀mí kọ́ta gbogbo àná láàrin kí ọmọ máa jẹ́ kílẹ̀ <laughs> ọmọ máa jù ó di kúkú ni tẹ́ ẹ bá yà ọwọ́ rẹ̀ ó di ẹ̀ méjèèjì wọ́n ní àpẹẹrẹ yẹn àpẹẹrẹ pé ọmọ yẹn ti ń jó yẹ pé wọn wá ṣeré láyé o àwa kó <laughs> àwa ṣeré láyé o ìlera àwa kó nǹkan yẹ o yóò ti di ọ̀rọ̀ wọ́n ti bá lọ lówó tó bá lọ gbẹ̀ tán tó bá lọ ayé òun tán ẹ wọn nígbà tó bá wá kú tán kí ló ṣe ló ṣe dáwọ́ lẹ́yìn wọn ni bí o máa sọ fún ìdín sọ fún náà ni pé àlá fáńdùrú ní kọ́dí kàrájú bí la ṣe yìí ẹ mí o ẹ mú kankan o <laughs> ẹ mí o mo jáde o ẹ mú kankan jáde o yóò fi gbogbo ẹ so òun là ní sallallahu alaihi wasallam ń júwe fún wa ìpè àsìkò tó bá jẹ́ tó jẹ́ pé èèyàn bẹ̀rù òsì méjì ló pàdé lára yẹn taxi alfaq wọ̀tá amúlò lẹ́bí náà èyàn sì yẹn náà kàkó bẹ́ẹ̀ ṣe kíni òun náà fẹ́ di ọlọ́rọ̀ inú ìwáyà mi ó ní wọ̀tá amúlò ìbàkọ́ lásìkò tó hàn án pé ẹ̀mí ti ẹ̀mí rẹ̀ ó ṣe kíni ẹ̀mí rẹ̀ ó ti dùn sí kọ́lá ìlú ọmọ tó kò sí kúrò jù yà ẹ̀wọ̀ kò sí kúrò jù rárá ṣé kó máa bẹ lójú náà kì í kọ́ sójú yẹn ọlọ́wọ́ bá àlẹ́ sọ̀lá wà lẹ́wọ̀ sọ́lá àsìkò yẹn òun náà ni sàrà àmọ́ ti kí ni òun náà ni sàrà àmọ́ lọ ládájú àsìkò yẹn náà ni owó máa ń dàbí irun mú àbí àwọn Yorùbá máa sọ pé irun mú lowó kò sí fàtú ó sì sí fàtú ó tó yóò kàn gbìyànjú tó bá fà àwọn tó bá fà ọ ibẹ̀ náà ní kí ni wá <laughs> ibẹ̀ náà là ń fà ní wá bó o ní fà lójú ọ ó túmọ̀ pé ó ṣe nǹkan yẹn tọkàntọkàn ni ẹ̀ tó ní bùkátà tó náà wá wò pé ah five thousand náà ló ti kù lọ́wọ́ mi sá one thousand tí a sọ láti kò yẹn ní ti báyìí five thousand tó ló pè yàn dé five thousand lè má gbé yàn dé ní ibi ká tó ló lọ́la wọ́n náà gbà so àsìkò yẹn òun náà ní ládà òun náà ládà pọ̀ sí ìbátan sàrà anáyọ̀ wá ní wàlá tó ń hè anáyọ̀ wá gbà wá mọ́ràn ìmọ̀ àwọn ọ̀nà sọ̀lá wà lọ́sọ̀lá ń gbà wá ànábì ní má lọ lára o sàrà tá à sọ yìí o fẹ́ ṣe sàrà ànábì ní má lọ lára mọ́jọ́ ó dàbí tó tí Kùránì sọ fún wa ẹ́ tí Kùránì sọ fún wa náà àyà pé ẹ́ ìfín kọ́mìlì àyà àti àdàkùn mọ̀lùmọ́ọ̀ tó ti rí kú tíkú ti dé ànábì ní mọ́jọ́ ó dìgbà wọn hata ìdá balabati ìṣòro nígbà tí ẹ̀mí bá ti dé bi ẹ́ ìtẹ́mi máa ń gbà jáde mọ́jọ́ àdàkùn ó ti wá fẹ́ ṣe kíni èmi ti fẹ́ bóde ìwọ́sẹ̀ wa ń sọ pé kúlùtàlíkù láàní kàdà ìgbà wọn wa ń sọ pé á ah, lágbájá ẹ̀bà ń fún lágbájá tẹ̀lé owó tó wà lákàntì mi ò lágbájá ẹ̀fún ní hundred thousand ẹ̀ láti eh, fi hàn hundred thousand lágbájá ẹ̀bà fún ní five hundred thousand àwọn ọmọ òwe ẹ̀ ẹ̀ tí ò lè tí ò lè tí ò lè jẹun sínú ara rẹ̀ kí wọ́n sọ pé ẹ̀fún lágbájá ní five hundred thousand ah nǹkan ìdójú ẹ̀ o anábì ní ẹ má lọ lára dìgbà yẹn tẹ́sẹ̀ máa wá sọ pé lágbájá o ẹ̀fún lágbájá nìkan báyìí wàlífò láàrin kàzà ẹ̀fún lágbájá nìkan báyìí anábì ní wàkọ̀dìkà náà lè fò láàrin anábì ní ó ti ẹ̀wí òwú tẹ́lẹ̀ náà ó ti di tẹnu tẹ́lẹ̀ ó ti di tẹnu ó ti di tẹ́ nítorí pé kí ni àsìkò yẹ àsìkò tí yàn ti múra láti jáde láì kọ́lá nínú òfin nínú ṣẹ̀ríà ẹ́n àwọn ẹni tó bá wà ní orí ààrẹ ẹ̀kú tààrẹ òun ti lágbára ẹ́n gbogbo àwọn nǹkan tó bá lòun ti ń bá fún ẹ̀bùn òun lágbájá nǹkan báyìí wọn kì í kàbí wọn ní kàbí hátà tó fi dé orí pé lásìkò gbà yẹn ó wá ní ìkànnì àwọn ìyàwó wọn wá ní òun kọ́ ọ wọn kọ́ lásìkò bóyá nǹkan bẹ láàrin tẹ́lẹ̀ òdò àwòrán gbàtí látàrí bẹ́ẹ̀ fi kọ́ so irú sọ láti yẹn ò ní kàdí torí pé ó ti wà láàrin kí ó ti wà láàrin pé ikú ti dé so anabi sallallahu alayhi wa sallam anabi ní ká máa gbìyànjú nígbà tí nira òun náà ní ká máa yọ nígbà tó wọ́n yẹn ó ní wàhálà nígbà òun náà ní ká yọ òun náà ní ládàá rẹ̀ pọ̀ ẹ̀rí àsìkò yẹn tọ́lọ̀ ọba àdéjọ́lá ń sọ fún wa yìí òun náà ni àsìkò tó jẹ́ pé bó bá ṣe sàrá òun gan ó lè má gbà torí pé anábì sallallahu alaihi wasallam anábì ní ọlọ́ọ̀bà àríkọlá yóò so àsìkò gárgárà àsìkò ẹ̀lùmọ̀áyánà tó ti rí pé sọ face to face báyìí ẹ̀hẹ́n tí ó ti ọ̀nà kò sí pé ó yẹ́ tẹ̀lé ojú kájọ wa lóòtú bá gba àwọn ọmọ gàǹjọ oníṣẹ́ nǹkan tó lè ṣe mọ́tẹ́lẹ̀ tó lágbára láti kọ̀ntínú aburú tó ń ṣe òun lásìkò yẹn ẹ ti ń saburú ti ń saburú ó wá rí pé kò sí kíni mọ́ kò sí ọ̀nà àbáyọ mọ́ ó fi di pé ó wá lóòtú kíni òun àtúbà ìtúbà fìrà áwùn ìtúbà ìmánì fìrà áwùn tó jẹ́ pé nígbà tó di pé ó tẹ́ẹ̀rì tó bẹ̀rẹ̀ sí mú mi ni wọ́n sọ pé òun ṣe kíni amantu bí lẹ́bi amadu bani israeli ìgbà ọlọ́sẹ̀ wa lóun náà gbọ́lọ́ à ọlọ́wọ́ bá dúpẹ́ láti nìkú tó ti balẹ̀ jẹ́ tó ti balẹ̀ jẹ́ nígbà tó wá rí fún ẹ́ káyí pé omi òpadé máa ní téèpù bá káyí pé tó wà láàrin kó ti ojú tí èèmọ̀ sọ pé ìfìlà kò ní fún wọn kò ní fún wa tó irú àwọn yúnífì owó tó bá lóun fún yẹn gbà ọ̀gá náà kò ní kò sí fún nítorí pé ó ti rí pé òun ó ti fún òun tó so anabi sallallahu alayhi wa sallam anabi ní kéèyàn má jẹ́ oṣù kìíní kéèyàn má jẹ́ oṣù àsìkò yẹn lásìkò tí ò ní wúlò ọlọ́run bá alẹ́sọ́lá wá ń sọ fún wa ó ní walan yu'akhkhira Allahu nafsan idha ja'a ẹ̀rí ọlọ́run bá alẹ́sọ́lá ní láì láíláí abadan ọlọ́run bá alẹ́sọ́lá ní kò lè ṣẹlẹ̀ kọ́lọ́run bá alẹ́sọ́lá wá lọ́ kan lára ìdájá á àjálù àgbà tí a ti sọ̀rọ̀ bá tó ẹ̀mí katọ́lọ̀ bá àdúgbò láwùú ní kìí di nákírọ̀ ni ẹ̀ àdínákírọ̀ tó ń fi ìyá tó ń náà ìwé lè ní ti tòfídú alẹ́rú nákírọ̀ ní kìí ọlọ́run bá àdúgbò láwùú sí ẹ̀mí òun tẹ́mi òun ti ṣe gíní bẹ́ẹ̀ lápàdé tó lọ́dọ̀ ọlọ́run yáà ẹ̀mí àwọn ẹ̀mí kọ́dà tó jẹ́ pé ní téèyàn ń ṣe tó dáa jù nínú iṣẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ni àbí ìṣẹ́jú téèyàn wà lèyí tó dáa jù ní inú tọ́lọ̀ ọba àdìsọ lábẹ́ tó wá jẹ́ pé àsìkò yẹn náà ní ikú sí ibẹ̀ náà lọ́wọ́ pa náà bákan náà ọlọ́ọ̀bá àdìsọ lóò yọ ẹni tó jẹ́ aláburú lẹ̀ bó ti aláburú náà ni ọlọ́ọ̀bá àdìsọ lóò ní sún ẹ̀mí rẹ̀ kò ní sún ẹ̀mí rẹ̀ ife náà ẹja sún ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbà ọlọ́ọ̀bá àdìsọ lóò ní sún ẹ̀mí rẹ̀ bákan náà ọlọ́wọ́ bá lè pẹ̀lú òṣù ní súnmí rẹ̀ látara kó fẹ́ fìyà jẹ́ tó àsìkò tí ẹ̀mí rẹ̀ bá tẹ́mí àsìkò tó bá tó náà ni ó fi ní ó tó sábà wù ilẹ̀ dáadáa tí a fi àyà yìí a rí pé hikman ńlá kan bẹ́ẹ̀ kí ni hikman ńlá ti bẹ́ẹ̀ ń fún wa lára pé ìṣẹ̀mí kan tún bẹ lẹ́yìn ìṣẹ̀mí tàwa bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó saburú tó ẹgbẹ́ kò sí fẹ̀mí mi mọ́ lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti kú ni ilé ayé ìnà lọ́lọ́wọ́ ti tẹ̀mí ni ó ti gbogbo ìyá rẹ̀ jẹ́ nítorí pé kò sí kankan mọ́ tó bá jẹ́ pé ẹni tó ṣe dáadáa nígbà tó wà láyé ayé ìnà ló ti gbẹ̀san rẹ̀ ni ọlọ́run bá rẹ̀ ṣe ọlọ́run ẹ̀mí ẹ̀ síwájú kó bá rẹ̀ ṣe kíni kó bá gbẹ̀san rẹ̀ kó mọ̀ jẹ́ pé ní tó ṣe yóò ṣe kíni yóò rà rẹ̀ ṣùgbọ́n ìtẹ̀mí mi ń bẹ lẹ́yìn ìtẹ̀mí lẹ́yìn alhayatu albarzakhiya ìsẹ̀mí àfonúbojì ń bẹ láàrin láàrin ayé àdìgún àtàlùfíàmù so láwọn àsìkò yẹ òun náà ni ọlọ́ọ̀bà àdìgún ló ti ṣe gíní òun náà ló ti bẹ̀rẹ̀ sí san oníkálukú lẹ́sàn nígbà tí ẹ̀ bá ti wà nínú gíní nígbà tí ẹ̀ bá ti wà nínú sàárè tòun náà ló fà tó jẹ́ pé àbùkátà sí àtàkì ẹ̀yìn kẹ́hìn bá abilé gbẹ̀sán rẹ̀ ní ibi tó ti dábẹ̀. tó a gbé ìfúnnimọ́ ti díẹ̀ kẹ́hìn bá abilé jìyà ní ẹ̀yìn ibi tó ti jìyà rẹ̀ bẹ́ inú sàárè ń di odò kálukú. ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì ró inú sàárè fún wa kéke ìgbà tó bá gbẹ̀kú sínú sàárè ẹ̀ lẹ́gbàá tó kálukú bá ti túká táyà bá ń túká ẹ̀ wọ́n àwọn mọ̀lẹ́kà méjì ọlọ́run bá àdìsí ọlọ́run àwọn asókù pọ̀ yóò kàn yín dáàmì wọ́n wà dídí wọ́n wà gbé jòkó ẹ jòkó àwọn mọ̀lẹ́kà méjì ni wọ́n pè ní múnkà wọ̀nà sí ẹ jòkó àgbé jòkó lásìkò tí wọ́n gbé jòkó yẹn ànábì ń sọ fún wa pé á tẹ̀sẹ̀ máa yé ìṣẹ̀ padà ní ipe òkú yẹn tó máa dídí yóò máa gbọ́ àwọn mọ̀lẹ́kà yìí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ pẹ̀sẹ̀ aláàmì wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè mẹ́ta péré náà ló béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè tó rọrùn jù òun náà ìbéèrè tó sàárè yóò máa wá sí ní kàyéfì bó làwọn ẹni pé lèyìn tó wá péré sẹ́mu pé lẹ́yìn ìgbà tó jẹ́ pé wọ́n ní ká mọ ṣiṣẹ́ tó pọ̀ láyé tabaríkà ṣàpèjúwe rẹ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ tá a lọ wọ́n fún wa ní wọ́n fún wa ní course eh, outline àbí wọ́n fún wa ní syllabus pé àwọn kẹtẹ́ kọ́ ni mo ti mọ̀ kọ́ ni mo ti mọ̀ kọ́ ni mo ti mọ̀ kọ́ ni gbogbo àwọn kẹtẹ́ kọ́ yẹn ẹ̀ omi wà tó jẹ́ pé àwọn kíra àbújá ládàá ó lè jẹ́ kíra àbújá gidi ọ̀yà tó lè kẹlẹ́ yẹn tó lè kẹlẹ́ yìí nígbà tí ó bá padà yá wọ́n lè má béèrè ìbéèrè márùn lọ lọ́wọ́ yín ṣùgbọ́n ìbéèrè márùn tó béèrè nínú ní sọ fún yín ẹ wà máa sùn ẹ máa sa ìsìn ẹ máa tó gbẹ àyẹ̀dọ̀ fún dé o lè jẹ́ pé pé pépà kékeré kan nínú àwọn àǹtọ́tọ́tà ní photocopy ẹ̀kàn ní pé à ẹ̀rí ló kàkà wọlé ní pé à tí mo ti ka ogbó àwọn kíní mo ti ka ogbó àwọn kíní ìbéèrè ayélujára ṣùgbọ́n ìbéèrè inú sàárè ọlọ́ọ̀bà àlejòlá ó yà sára rẹ̀ fún wa ọlọ́ọ̀bà àlejòlá simplify rẹ̀ fún adébi pé ó ti sọ pẹ́sẹ̀ tó bìí wá fún wa látàyè pẹ́sẹ̀ mẹ́ta péré ni pẹ́sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìdáhùn wọ́n máa fẹ́ lọ́wọ́ yẹn tó máa rọ́bù sani olúwa rẹ̀ ẹ̀dá kù sani ó jìlójú orí tí ó tó tó máa rọ́bù ẹ̀ kọ́lá àwọn kéèké ní sani máa rọ́bù máa rọ́bù máa rọ́bù ọ̀yà dáhùn ẹ̀hẹ́n Allah ẹ̀yìn máa rọ́bù rọ́bì Allah kò jù bá ń lọ ó ti gba alákọ̀ọ́kọ́ nù wọ́n máa tẹ̀ fún un wọ́n bèèrè ọ̀rẹ́ tó máa ń nàbí yìí ẹ̀ tó ń ta àlàmẹ́bí yóò dàpọ̀ sáni yóò dàpọ̀ àti ìwà yóò dàpọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó tún gbà wọn wà tó o tó máa dín inú dín ní ya ẹsìn Islam ẹsìn mi ní Islam ó ti parí gbẹ́sàn náà sàárè pápápá àmọ́ ẹ sáà sọ yìí bẹ́ẹ̀ lọ nítorí pé àwà láyé làbí wọlé yìí o wọn làyẹ bá fi gèfèrí gan gèfèrí tẹ bá ní lápèjúwe nísìnyí kan wá ní á. Ah, a ní kọjá káwọn kan dínà pé ẹnibọdì ò ní kọjá àfẹ́ tó bá mọ ìbéèrè tó bá mọ dáhùn rẹ̀ àwọn kèfèrí gan tó bá fẹ́ kọjá tó bá sì fẹ́ mọ̀ rọ́bù ó lè wí pé rọ́bì Allah ó láyé ó lè wí pé ó tẹ́lẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n tó bá ti tinú sàárè ìtí ó sì sámi ìdáhùn béèrè yẹn òun náà ní kíni òun náà ní ike nígbà tó ti wà láyé ǹjẹ́ ó gba ọlọ́run wà nípa ọlágbọ́lótọ́ ǹjẹ́ ọlọ́wọ́ bá àríṣọ́lá ẹ̀ náà ló sì lóòtọ́ ó fi ẹni rẹ̀ fọ́lọ́wọ́ bá àríṣọ́lá ẹ̀ òrùbíyà rẹ̀ olùhíyà rẹ̀ àtìmá owó ti fásitì ǹjẹ́ òfin náà ọmọ alọ́lọ́gbà ti àlàyé ọgbẹ́ tó bá jẹ́ pé títí náà bá àríṣọ́lá aláhàrù lórí gíní lórí èléjì omi sí náà ó lásánbọ́gí tí àfúnmọdé jẹ́ wọ́n lé lẹ́ náà lákó àmọ́ yóò ṣe ní ẹ̀sà yóò gbà sí yóò gbà sọ́run irú wọn báwọn tó bá dijọ́ tó bá dinú sàárè kò ní rí dáhùn ànábì ni yóò kàn máa ṣe háà háà ni yóò kàn máa ṣe ṣàgbéjì kan bá báyà yóò mọ bí ó ṣe yóò àwọn pariwo háà háà wọn máa láàdìrì ní máa ọ̀rẹ́ ni mọ̀ wí tòbí ọ̀rọ̀ ń sàárè ó ṣe rí nù ànábì ní ọlọ́wọ́ bá àdé tọ́lọ́ wà ní kí màláìkà kí wọ́n sí lẹ̀kùn àlìjẹ́nà ibi tí ojú rẹ̀ parí sí ṣé máa wọ̀ kankan lọ wọ́n wà sí lẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ yóò mọ̀ wá sí kí ni àwọn atẹ́gùn àwọn yóò mọ̀ rí àwọn ìrísí tó dáa yóò mọ̀ rí àwọn atẹ́gùn tó dáa ìrún rẹ̀ àtàwọn tẹ́ dáadáa ti ń bẹ ní ìgbà tó ti wà láyé àwọn yóò mọ̀ wá bá anájú nínú sàárè yóò wá máa rí kí ni yóò mọ̀ wá rí gbádùn yẹn títí tí ọjọ́ òbí dàbí sàmù òbí tí ó sì wá sí kí ni tí ó sì wá gbẹ̀sán rẹ̀ wájú pé inú sàárè ó ti ṣe kí ni ó ti máa ibi tí ń lọ bákan náà ẹ tó bá jẹ́ aláburú alámìnirin wá ti béèrè ẹ́ àhà láàájì nínú ọ̀sọ́ nílò ọmọ anábìnrin àwọn mọ̀láìkọ̀ wà mú ẹ̀ẹ́sìnà púpọ̀ ẹ̀ gbóngbó bí orí ọmọ odó yẹ bí orí òdúrọ anábìnrin àwọn mọ̀láìkọ̀ wà jí ọmọ ní èyí yóò wá ké anábìnrin yóò ké kíké kan tó jẹ́ pé gbogbo kan yóò gbọ́ gbogbo kan yóò gbọ́ àyàfi àlìjẹ̀nú àtìjẹ̀ nìkan lè gbọ́ àdúgbò tó pa so ní tí wọ́n wá sọ fún náà ni pé wọ́n wá sílẹ̀kùn náà kalẹ̀ fún àwọn òórùn náà èéfì ẹ̀ta warawara ooru gbogbo ẹ̀ yóò máa wá sí ní yóò máa wá bá bẹ́ẹ̀ so eléyìí ọlọ́run bá àdìsọ́lá ó ń júwe fún wa ipe wàlá yìí ákérò ọlọ́run nọ́kàn ìdá àjá á àjálù wa ọlọ́run bá àdìsọ́lá ní ẹ̀mí kan tọ́lọ́run bá àdìsọ́lá ó sùn síwájú òsì nígbà tásìkò rẹ̀ bá tó so ó túnmọ̀ pé àsìkò ó tó lásìkò téèyàn ò ní mà so náà ló fà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ojú kẹrù rẹ̀ ó kú yẹ́ ní àyíká wa yìí ẹlòmíì ti di ẹrù tó ju lọ́kalẹ̀ ẹ̀ òun náà ló fà tó fi dénú yóò fi wo wọ́n máa yé pé ẹ́ alẹ́ lómi ò máa sọ pé ẹ́ èèyàn gbọ́dọ̀ kú báyìí ìyà tí ó jẹ́yàn ó lọ́jọ́ tó ń lé tí ò dáa <laughs> kò sí kó bẹ́ẹ̀ àwọn ọgbọ́dọ̀ tó bá yẹ o à nígbà tó bá mọ̀ pé tó ń ṣe òun tó gbọ́dọ̀ túbà wọn èyí tó túbà bá wọn ẹlòmíì ò sì máa dájọ́ fún ni yà tó bá ti máa yé nísìnyí àwọn ọgbọ́dọ̀ àwọn ti àwọn ti wà kó ń ta nígbà tó bá máa rí ẹlòmíì ò gbogbo jọjú ọdún máa rí wọn ti tó bọ́ sí ẹ̀sìn láyà àgbà wọn à sí ọ̀dọ̀ tó kù máa káwá sí lọ́ọ́ ló wọn tó bá wà gbogbo jọjú ọdún so ọlọ́run bá àdékọ́lá ní ọlọ́run bá àdékọ́lá òbí ṣe kíni kò ní lọ ẹ̀mí kankan lára lásìkò rẹ̀ bá tó wallahu khabirun bima ta'malun ọlọ́run bá àdékọ́lá ní tó bá ti ọjọ́ ògbédà ṣe á náà ọlọ́run bá àdékọ́lá yóò ṣe kíni òun yóò fún yín ní ìrò nípa ohun tẹ̀ ṣe gbàgbà láyé ẹ̀rì gbogbo àwọn kan yìí àwọn kan tó yẹ ṣe láyé gẹ́gẹ́ bọ́lọ́run àdìsọ̀ ah, nǹkan jáde lẹ́nu ẹ̀ máyà ìṣirò ní kọ́rí ìlà làdéhì rọ̀kìmún àti ọlọ́ọ̀bá àdìsọ̀lá ní àwọn màláìka ń bẹ ohun lọ́dún ló ṣe wà kò sí ìgbà kan tá a sọ jáde lẹ́nu àti tó wà lákọọ́lẹ̀ gbogbo ṣe wa pátápátá kàǹtì èyí tó hàn ní àti tó pamọ́ èyí wúwo ní àti tó kéré èyí fúyẹ́ ní àti tó wúwo gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ní ìdẹ́lákọọ́lẹ̀ fi kìtà láàyè sí rọ́bì wọ́n láyé ń sá kò sí kankan tó lè sọ ọ̀nà mọ́lọ́wọ́ bá àlejò lálọ́wọ́ kò sì ní gbàgbé kò gbàgbé kankan kọ́lá ọ̀gbọ́n táwọn gbàgbé ẹ̀mí orí ìwé tẹ ẹ̀mí àlejò àti àmọ́ àti àwọn tó pélé iná àwọn tó mọ̀ kára fà létí sí ìfín bá gbé <laughs> ó ti fà á létí dára o iná lọ́wọ́ ọlọ́wọ́ bá àlejò lásán tó ọmọ ní wala kabiratan illa ahsaha kò tí a wá fi kan pé kò mọ kékeré pé kì í ti àmìlẹ̀ ìkìntì tó bí kò mẹ́lẹ̀ yìí wala kabira àti náà ńlá gbogbo ẹ̀ illa ahsaha gbogbo ẹ̀ ló kọjọ kò sí ìṣe ọkọ̀ kalẹ̀ wallahi ìlú ṣe rí kalẹ̀ iṣẹ́ dáadáa ẹ̀rí tí ẹ̀ bá wo ìtọ́lọ̀ọ̀bà àdéjọ́lá gbé kalẹ̀ fún wa ọ̀nà tọ́lọ̀ọ̀bà àdéjọ́lá là kalẹ̀ fún wa a rí pé ọlọ́ọ̀bà àdéjọ́lá ó fẹ́ kí gbogbo wa wà ní nígbà tí ẹ̀ bá ṣiṣẹ́ kan ní ti aburú kan tí wọ́n kọ aburú kalẹ̀ fún ọ àbúrò àti ọba ṣiṣẹ́ dáadáa kan ó kọ mélòó kalẹ̀ ó kọ mẹ́wàá ó tún wá fẹ́ wọn nípa abúlé ẹ̀ka lè fún ọ ẹ wá wọlé dáa máa sí i bóò ló ṣe wá padà wá di pé apàdà wá ń kó aburú sí lóṣù wọn akódàlà sí lóṣù wọn aburú tó wá wúwo sábàtì wò ó á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kì í ṣe dáadáa táwọn ọmọ ṣe dáadáa ni ẹ wá lórí rédíò wọn ní ìkàlù sponsor program ẹnìkan ṣe ìtọ́rù ẹnìkan ṣe kíní àwọn yẹn ṣe dáadáa náà bọ̀ tí kò ní ṣòro wà ibi tí sòrò wà náà ni pé dáadáa tá à ń pè ní já ń pè pẹ̀lú májẹ̀mú ẹ̀ tẹ̀gbá burú ò ní májẹ̀mú òsì wà ń gba títa burú tọ̀ <laughs> wọ́n kọ́ kalẹ̀ fún ọ ní lóṣù gbàtó lóṣù gbàtó omi téwọn òpélé rí àwọn kan mẹ́ta tí o bá ti sí lára rẹ èyí sọmọdé èyí ṣe pé wà lójú oorun èyí ṣe wèrè èyí ṣe pé wọ́n jẹ ọ́pá tò táwọn ni o bá ti ṣe kí náà wọ́pọ̀ rẹ̀ wọ́n fa burú rẹ̀ lọ́nu o ní ìkó ṣùgbọ́n dáadáa ẹ̀ dáadáa ní májẹ̀mú tó lágbára tó jẹ́ pé tẹ́ bá kó dáadáa ọgọ́rùn kalẹ̀ ó lè jẹ́ pé dáadáa ẹyọ kan yóò ṣe jù inú dáadáa ẹ kó dáadáa ọgọ́rùn kalẹ̀ àwọn ọmọ owó kan wọ́n rí ah, kan pé náà lárí sí ìkíláàsì nínú pé ìkíláàsì nínú ó sì ó kàn pọ̀ lásán pé dáadáa ni tí ọlọ́run bá lè tẹ̀lé ọkọ̀ bí náà ìlànà àdùnú mi ní àmàlẹ́ sájà àdìnáwò àbá án mọ̀tòwà yóò kàn ṣe kí ni yóò kú dànù tí ò ní wúlò so ajá sí pé in tó fà á tó fi jẹ́ pé tòun ti bí àti ti dáadáa pọ̀ káwọn ẹ̀rí ti dáadáa òun náà ni pé dáadáa yẹn pàdánù kí ó pàdánù májẹ̀mú dáadáa so òun náà ló wáyé tẹ́ ẹ̀mọ́ sáré jù al-ikhlas ó ní agbára gan ó lágbára gan tẹ́yìn bá fẹ́ bọ́m̀bẹ́ ìgbà ní ìtàrí ìtúnfẹ́ mú ìyàmbò mi òun náà ló fà tó jẹ́ pé ẹni tí ó ṣe dáadáa sẹ́ni ẹ̀kọ́ orí sẹ́ni pé ọlọ́run ti sàánú ẹ̀kọ́ òdìbí kíni níbi kárí ni ó kẹra sẹ́ni ẹ̀kọ́ orí ìtàrí ó sì tún sí lọ síbi kíni yóò sì tún lọ síbi lóko tún sọ ẹ̀mí ò bá ti sàánú àwọn ìyàwó àjọkọ́ mi aláì yanjú àwọn èèyàn kọ́lọ̀ kó sàmì ìlú lé gan o aláì ọjọ́ mọ́ kọ́lẹ̀ ní èèyàn lérò ní kò sì jíkè mìíràn àwọn ìpínlẹ̀ ọ̀gá ìgbà kọ̀ọ̀kan láti ní bá tààrùn sí ní tóbi ẹ̀wọ̀n kan ó ti ra ṣe dáadáa tẹ́nìkan kò ṣe kí ni tẹ́nìkan kò yọ bọ̀ sìtáni ó tí ọ pé gbàtọ́ bá wà láàrin àwọn èèyàn pé sábà jẹ́ àgbà tó yẹn bá ṣe kí ni àwọn tó mọ̀lẹ́ bá ba dáadáa rẹ̀ jẹ́ ẹ̀ òun náà fún ààrẹ ní tìráyì yóò tún wá mọ̀ rò pé òun ṣe kí ni ẹ̀ wọ̀hún yahsabuna annahum yuhsinuna sun'a ọlọ́mọ kàgbà ní àlọ́kọ̀ àti ọgbẹ́ yóò sì òun lọ́rẹ́ ọlọ́run pé àwa dá tó ń di fa yìí àdínfà yóò wọn pàpà wọn tó gbẹ náà yóò ọkàn rẹ̀ pé òun ṣe kíni òun súnmọ́ lọ́run ara wọn níbi ìta ni kíni nígbà máa kó gbogbo àwọn kẹsẹ̀ ẹ̀ tèmi tẹ́ tó bá dídọ̀ bíi àti ìyá náà ọlọ́run bá àdìsí ọlá yóò fún mi yóò fún mi ní owó rẹ̀ ó lè wa ẹ̀ẹ́n kọ́dà ẹni tó ṣe náà lè fi gbàgbé nǹkan mi nínú àwọn nǹkan tó ṣe ṣùgbọ́n gbogbo ìpamọ́pátá ẹ̀ẹ́n kò bá àdìsí ń sọ bá àwọn mọ̀lẹ́bí ti tẹ̀lé fún wa kábà lè di kíni ká lè mọ̀ wọn káwa náà sì lè sọ̀ra ká má kó sínú wọn nínú wàá wọn. sọ̀bá kan náà ọlọ́wọ́ bá àdìjọ lá ó ń fu wa lára pípé kámọ́sá tó fi yè ẹ̀ kámọ́sá tó ṣe ìtàn ó tàn wá yóò fi wá fún orí wa kó o níbi kíni kó o níbi ìrántí ọlọ́wọ́ bá àdìjọ lá látara bo látara dúkìá tá ní náà ó ṣètàn ní máa lónìí ẹ ntẹ̀yìn bá ntẹ̀yìn bá fẹ́ náà omi ti gbèsè láti máa gbà wọlé sí la àbí látara ọmọ ẹ tàtara láti wá sí ìrántí ọlọ́wọ́ bá àdìsọ́lá ọlọ́wọ́ bá àdìsọ́lá náà ọlọ́wọ́ bá àdìsọ́lá pàtàkì wa la ní bá ti wà ẹ̀mí yẹn pé ọlọ́run ló dúkìá yóò rọrùn fún yẹn láti láti ná àwọn ti wà ọkàn yẹn pé èmi náà mo ní wàhálà rẹ̀ láti kò ní jẹ́ kí èèyàn lè ṣe jẹ́ kí èèyàn lè náà tó bákan náà àwọn mẹ́sẹ̀gì àsúrà yìí òun náà ní pé ọlọ́run bá lè wọlé dé yíwa pé gbogbo nǹkan pátápátá òun náà ló fi lásìkò rẹ̀ hátà àwọn èèyàn nígbà fúnra wa alásìkò tó wa tó jẹ́ pé lásìkò yẹn tó ọlọ́run bá lè tọ́lá ní kò ní ṣe kí ni kò ní lé láyé láyé sáfìmúnà kò ní lé kò sì di sọ̀rọ̀ so inshallah tó wá di ọjọ́ monday so a tẹ̀síwájú láti sọ ìtàwáwò a tẹ̀síwájú láti sọ ìtàwáwò so lọ́la àti ọ̀túnla inshallah ní mọ́sálásí alájà àdìkẹ́ òbírí ní ẹ̀yìn ọ̀ṣọ́ òun náà láti máa tẹ̀síwájú nínú tẹ̀síwájú sọ́dọ̀ lọ́kùnmáà kí ọlọ́run àti ìgbàlá fún sáà pé ní ọlọ́run fún wa ṣùgbọ́n kan náà àti àkùrẹ́ náà rí pé ìdánilẹ́kọ̀ọ́ wa ní ọ̀la ní aago mẹ́wàá tóbi di aago kan yóò tẹ̀síwájú lọ́la ṣáàlú àtúwájú lọ́tùnla yóò máa tẹ̀síwájú yóò parí ní àparí ọdún yìí ní ọ̀sán ṣáàlú àkọlọ́gbà ìjọba fún ṣáàtú ní ìrọ̀rùn fún wa. tó àwa ìjà níbi aláàmù sí adétọ́jú pamọ́dọ̀ àlẹ́ àmúwá. láti ìgbà ṣàlàyé pé kí o tó lè ní ọba ìtẹ̀lé ìlànà ìtọ́jú àti ẹ̀ka ìgbàsílàmù tó sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀la lọ́wọ́ ti tẹ̀lé nígbà yóò lè gbé àtọwọ́gbà níwájú ọlọ́ọ̀. ó bá gbé ní ṣé irú nǹkan bá wọn tí yóò ṣe àtọwọ́gbà ní irú ti ṣe pẹ̀lú ìdábà ìdábà pẹ̀lú ṣe pẹ̀lú ìkíláàsì pẹ̀lú ìkíláàsì ẹ̀dìdì bọ̀ bí tó ti rí owó ti ti títà náà tí mo kọ ẹ̀kọ́ nípa ìmọ̀ ti èyí pàápàá jùlọ ìmọ̀ ti àti máa bá ìgbà àti ẹ̀jẹ̀ lọ mọ́ àwọn ìpè tí ẹgbẹ́ ìgbọ̀wọ́ kan lẹ́ẹ̀kan tó fẹ́ gbọ́rọ̀ yẹn tó ń gbà tá a máa fi ìgbà gbé gbà máa gbà yìí. àwọn agbègbè kan ń pè é àwọn ẹgbẹ́ ti kàn bẹ́ẹ̀ bàbá àwọn ẹbí mo mọ́kànlá ọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ ó wá lè tó ó wà á dúró kóríta mọ́tíláṣí ọmọ wọlé àjọ fún yàrá òṣèlú ọmọ fún ìdá ẹ̀ ní kò wá tẹ̀ nínú yóò gbé láta lọ́wọ́ ètò wọn títí tó ti wá ó tún ti wá òkèrè nílọ. ó jìnà ó jìnà tí hmm. ó tẹ̀lé lọ ó ti tẹ̀lé láti bà wá. àwọn àwọn òpin bàbá yìí tí wọ́n máa ń lò kó ta fún ìtẹ̀lé àwọn òní bá ń yí àwọn náà wà lórí àwọn bá ń nígbà wá délé àwọn ní àwọn sálámọ̀ tí kọ́ra ọjọ́ rẹ̀ kí ló tẹ̀lé bá dáadáa àwọn ẹ̀rọ tó lé tó wá ní ẹ̀sẹ̀ o ní àlàyé òun ká lórí pé òun mọ̀ pé lẹ́sìn èdè ìwọ ẹ̀sìn mẹ́ta ó ní ẹ̀sìn èdè yìí ẹ̀sìn ìfẹ́ni ẹ̀sìn ìfìlú ó ní gbogbo àwọn méjì tó kọ̀ ọmọ ọmọ àwọn ọmọ ìbílẹ̀ àwọn ọmọ kan lẹ́wàá hmm. ẹlẹ́kọ̀ọ̀kan láì wá fẹ́ ìwà ló ń tẹ òun kankan tẹ ọ jẹ ọmọ ọ̀lẹ́. gẹ́gẹ́ bí ìgbìyànjú èyí tí àwọn tàbí ìgbìmọ̀ àti káwọn ọ̀gá ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ láti orí wa tí àwọn òkè àwọn ìkànnì nínú

tí ó ti ní àgbàwọn ní ìtàkì ìdílé ní èyí hmm. tó ti gbìyànjú àti bọ́ látara yìí. Hmm. ní ilé wa sọ ní àná pé àwọn ìgbìyànjú tí èèyàn bá ṣe ní ní ọ̀pọ̀ ìlera láàyè pẹ̀lú pé tó bá jẹ́ ìnábà nínú àwọn ẹ̀rú ìbọn ṣe ní ìbábà lákàtí ni àbí ìlú lákàtí ni. Ìjọba ọ̀fẹ́ràn. Ìbéèrè ní alákọ̀ọ́kọ́ nípa wọ́n ní ẹni tí ó náwó, ó fi kọ́ pẹ̀lú ìfúláṣì àti mùtábà pẹ̀lú pẹ́tẹ́ sọ ní pé ẹni owó ìjọba pé owó ìjọba ò dáa ni àwọn ìjọba ẹ̀hẹ́n lọ́nà tí dáa ẹ̀hẹ́n haram náà so ẹni bá lọ́nà tí dáa owó haram owó ìjọba owó ẹ̀hẹ́n kówó yẹn ọmọ ó ti gbogbo ẹ̀ ani ní irú eléyìí ní sìn ǹjẹ́ ọlọ́run bá lè gbà nígbà tó jẹ́ pé ó ṣe pẹ̀lú ìflas ó sì ṣe pẹ̀lú bí pẹ̀lú ipe omi bẹ́ẹ̀ anábìnrin sáà ń kọ́lé ju abẹ́ká kọ́ àbí ìbábà náà ti wà nà sìn ètò clear nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni pé ìpìlẹ̀ owó tó rí tó fi ṣe nǹkan yẹn so owó yẹn owó tí ò ni so ó sì ànábì ní inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba so ọlọ́run ọba àdìsọ́lá ọba tó máa ní la yaqbalu illa tayyiba so ọlọ́run ọba àdìsọ́lá òsì nígbà ẹ̀ onígbà kankan àfi nǹkan tó ṣe kíni àfi nǹkan tó má so ìròrí tí ò dáa òun náà ni pé kéèyàn máa rò pé èyí ò yọ owó lọ́nà haram èyí wà á ṣe kíni èyí wà á ná sí ọ̀nà sí ọ̀nà ẹ̀sìn láti fi tẹ́kí láti fi parí kálà ọlọ́run bá dìtọ́lá ìṣe bẹ́ẹ̀ so nǹkan tí ò yé ìwà àwọn tó ń ṣe báyìí ni pé tó bá jẹ́ pé àníyàn rẹ kó fẹ́ ṣe dáadáa òun náà ló bá ọ débẹ̀ irú ẹni báyìí wọn mọ̀ pé àníyàn rẹ dáadáa òun gan ó lè mú orí ládàá yìí lára ìṣúkẹ́ yìí ẹ́ àníyàn dáadáa tó níhùn ipe tóun bá lówó ni òun kọ́ mọ́sálásí tóun bá lówó òun kọ́ àwọn aláìní ọmọ sànú tó bá ní àníyàn yẹn pẹ̀lú òdodo pẹ̀lú ìkìláàsì kọ́dà bí ò bá lówó láti padà sí yóò sì galada ipe ẹni tó ṣe gẹ́gẹ́ àníyàn rẹ̀ ẹ̀ anabi sallallahu alayhi wa sallam sani man sa'ala allah shahadata bisidqin ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá alẹ́ pé wà ìmáta alàfihànṣe àwọn kan fà. ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá lékẹ́ ló fi lépa bá ipò àwọn tí wọ́n kúkú ṣàhídì kọ́dà tó bá jẹ́ pé ẹnìyẹn kú lórí ibùsùn rẹ̀ nulẹ̀ kò jẹ́ amúdé kò fún wa pa sójú ogun ṣùgbọ́n ní lẹ́nu pé ẹ́ ogun ẹ̀sìn bá dé nítòótọ́ òun náà jagun so ọlọ́run bá lékẹ́ ló fi lépa bá so irú eléyìí nísìnyí yóò máa jẹ́ àkíyèsí fún àwọn tó jẹ́ pé ẹni tí wọ́n tó lọ jalè tó wà lófin ti sàárà sòtá ló rán ní sàárà bí ọ̀dà ìbáyìí tó fi wá nígbà náà àti kò sí kíni kò ṣe lọ́nà ìlọ́nà tí ò dá sórí ẹni tó ṣe báwọn tó ṣe báwọn nísìnyí tó káyí pé owó rẹ̀ tó mọ́ ló fi ṣe báwọn nísìnyí ẹ̀yìn pẹ̀lú ìkíláàsì rẹ̀ àti mùtábà rẹ̀ yóò ṣe kíni yóò wúlò fún yóò sì sàǹfààní fún so àmọ́ látara pé tó ti rí owó yẹn ẹ̀yìn mọ́lù haram ni owó haram ni ọlọ́run bá rí pẹ̀lú àtọ̀ nítorí kò ní gbà náà ẹlẹ́ẹ̀kejì òun ni bàbá tí ẹ pàdé níbi ìjáde tẹ lọ nígbà tẹ̀síwájú tẹ̀ so so bàbá yìí ẹ̀rí olóòmọ mọ́kànlá ẹ̀hẹ́n inú ọmọ mọ́kànlá wọn wá mọ́kànlá wọn tó jẹ́ pé máa ń sìn wá mọ́tálásí yóò fi kírun yóò tún palántà lọ́wọ́ yóò mójútó àmọ́gbà tí mílíọ̀tì wọn kan ni ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbútọ́lì sallallahu ipe àwọn ògbọ́dọ̀ fọ́ọ̀kàn tó síbẹ̀síbẹ̀ náà àgùntàn ní kò sí kíní kò gba islam tó ọdún àbáwọn yóò ní sìn ìròrí èèyàn lásán ni ìròrí tiẹ̀ lásán ni ipe tọ̀ kóhun ṣe kíní kóhun bá a dé kéèké kóhun ṣe kíní kóhun ṣe àgọ́ àbámọ́ sẹ́yìn tó lọ́dọ̀ rẹ̀ ní fìlà ìjà kò sẹ́sìn tó dá lójú nù tó bá lọ dọ́ọ̀ ní sìn tó bá lè jẹ́ ẹ̀sìn àbáláyé òkúti lọ́mọ ń bẹ̀ yóò máa wò mìíràn àbí ẹ̀ẹ́ àbí wá ó jẹ́ pé mùsùlùmí náà ní oṣù lọ́mọ tó fà ọgbẹ́ tó gbọ́ àwọn nǹkan yẹn àwọn òròyìn ìṣètọ́ òròyìn tó yẹ lásìkò so bàbá àwọn mìsìn gbogbo àwọn nǹkan ń ṣe onísìn kò ní wúlò kò ní sàǹfààní ẹ̀rí torí pé ọlọ́run bá dékẹ́ láti kìlọ̀ fún wa tẹ́lẹ̀ kọ́lá kìí sàwa nìkan àtàwọn òṣèlú ti kọjá tó wà lásán ó yẹ àgbẹ̀ ìkàwé ìlà lẹ́bí nàmì kọ́mí làyín àṣọ̀rọ̀tà báwo ni ìbá ṣe dáa tó kó jẹ́ kí wọ́n jọ kírun òun ò wọ́n sáfí ó kírun tó jẹ́ pé tọ́mọ bá padà dàgbà tọ́mọ dàgbà lérí ẹ̀sìn wọ́n mọ̀ sí kíni yóò mọ̀ ní commission nínú wọ́n mọ̀ sí ìjọ sí kò sí nǹkan tọ́mọ ó kì í wọ́n mọ̀ kọ́ládà fún àbáwọn náà kò sí dáadáa kájọ́ sí wọ́n mọ̀ kọ́ládà fún torí pé òun ló ṣe kíni òun ló tọ́ sójú ọ̀nà yẹn ṣùgbọ́n òun náà kò sí kíni kò wà lẹ́sí táàkì kò tiẹ̀ wọ́n ní Islam kan dé kò fún ó ti fáìlì fún pé wọ́n mọ̀ kọ́ dáadáa fún so bàbá yẹn ní kò kò sàǹfààní fún àti gbogbo àwọn tí wọ́n bá ti ní àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta so ẹ wá sọ̀rọ̀ nípa pé àwọn tẹ̀blíìgì àwọn tó máa ń lọ àwọn jáde àwọn tó ń ti báyìí gbogbo àwọn kan tó ń pè é nìsí ẹni wọ́n ti pẹ̀lú mùsàbáà èpè pé wọn wà ní wọn ò ní gbalada lórí ẹ̀ sẹ́ni táwọn bá ń sọ̀rọ̀ nípa táwọn bá ń sọ̀rọ̀ nípa jẹ̀mọ́tò tẹ̀blíìgì tí wọ́n ń takò wọn kò yí tí wọ́n ń takò lára àwọn jamaatu tẹ̀lé àwọn nǹkan tó pọ̀ lóríṣiríṣi ni wọ́n sì wọ́n lágbára jura wọn lọ so nínú àwọn tí nǹkan mìíràn bẹ tó bá tó ní ó ṣe pẹ̀lú àkídà nínú àwọn kan tó ń takò lára àwọn tẹ̀lé so tó jẹ́ pé bóyá bí àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àkídà àwọn oníṣúfí ẹgẹ́ ti bá wọn sùn àbí ká nígbàgbọ́ sí alọ́bí sàárè kátọ̀rọ̀ nǹkan tó gba àwọn tẹ̀lé bó tẹ̀ jẹ́ pé àwọn tẹ̀lé ìgbàgbẹ́ lónìí wọ́n ń dì náà ìtẹ̀lé rárá o wọ̀tẹ̀ program tó máa wà bẹ́ẹ̀ ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọ kan tó tó jẹ́ pé ìjọ àgbáyé ni ó lè jẹ́ pé bí wọ́n ti ń ṣe nílùú mi ẹ̀ ó lágbára ó lè ṣe òun ó lè jẹ́ pé kò tó bẹ́ẹ̀ níbò mi so àwọn tó bá wọn ṣe máa tó ń ṣe tó tó bẹ́ẹ̀ wọn tẹ́ bá wọn ń sàlàyé rẹ̀ wọ́n ní wọn náà pamọ́ àwọn ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ wọ́n ti àwọn tí àdọ́wọ́n sọ̀rọ̀ sí à àwọn tí àdìmọ̀ tó bẹ́ẹ̀ aláwọ̀ àwọn ìṣètò láwọ̀ sábẹ́ àmì títí bẹ̀rẹ̀ ẹ̀sùn mọ́ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n tún máa sọ ní fídíò bá ṣe tó wọn fi ṣeré ẹ̀yìn kan ń tẹ̀wá ń dìyìn àbí ọmọ ẹ̀sìn ló bẹ̀rẹ̀ ìyá àbẹ̀rẹ̀ kọ̀ ẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n mọ ti ń jẹ́bẹ̀ tó náà ló fà tó fi jẹ́ pé irú wọn bá wọn nìsín inú kẹ́ mọ́ ṣe kí ni inú kó jẹ́ pé ẹ̀ ẹ́ ṣe ń tẹ̀ ìpìlà yín àbí kó jẹ́ pé kí ni àbí kó jẹ́ pé ẹ̀ mọ́ ti ń bẹ̀rẹ̀ kan so onímọ̀ ń tẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn so àwọn tó wà lára àwọn tẹ̀blíìgì yẹn nínú àwọn nínú àwọn kan táwọn ń sọ ní táwọn àbá ń sọ nípa àwọn tẹ̀blíìgì òun náà ni pé àwọn tẹ̀blíìgì wọn kì í sábà sàkólé kan ìmà púpọ̀ wọn kì kan ìmà so bákan náà ni pé àwọn tẹ̀blíg wọ́n ka ìjáde kí abẹ́nulè ṣe kí ni abẹ́nulè kò sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá wọ́n kà kún iṣẹ́ gbogbo èèyàn tó jẹ́ pé kò bá ìlànà àníṣọ̀lá àdọ́sọ́là mu iṣẹ́ dáwà kò sí gbogbo èèyàn ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá ni wọ́n ti dẹ́kun mí fún ọmọ tó ń yẹ̀dẹ̀wọ́n ilẹ̀ alkhari wọ̀yá mọ̀rún nàbí màálù wọ̀yá náà nàbí

sòkèlè kẹwàá adébì kan tó jẹ́ pé ẹ̀kà máa wí ẹ máa wí bàlàbàlà ẹlẹ́ lọ lógójì ọjọ́ ẹlòmí lè lọ ní ẹlòmí tí ẹlẹ́ lọ gbére gan kátó wá tó sọ pé àwọn nǹkan míì tó jẹ́ pé àwọn ẹ̀tọ́ mi iná lè náà bíkà àlẹ́ta hakan wà lè záwọ́ bíkà àlẹ́ta hakan àlẹ́ta sọ gbogbo ẹ̀fún wa ìyàwó rẹ ó lẹ́tọ̀ọ́ rẹ lórí rẹ ó lẹ́tọ̀ọ́ sí ẹ̀ àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ so ìtọ́kùnrin ìyàwó jẹ ìtọ́kùnrin jẹ kò sí ẹlòmí ó ti kí yóò lọ nígbà tó bá yá nígbà tó bá súyàwó ìyàwó lè padà lé ṣe kíni ó lè padà lọ lè rí ìmárì ṣùgbọ́n àwọn nǹkan yẹn àwọn nǹkan tó ṣe kíni tó ká láfẹ̀ẹ́sì ni so àwọn nǹkan tó ń bẹ lára àwọn tẹ̀lé ìdílé àwọn nǹkan yẹn oríṣiríṣi ni so ti tẹ́ rí nǹkan tó bá ṣe lókè ìgbà tí nǹkan tó bá ń bẹ lára àwọn ò bá ti sọ wẹ́ẹ̀dì kẹfẹ́ rí ìtàn bá rí ṣe tó bá ṣe déédéé tó bá sọ ìtàn bá ṣe ẹ ní dáadáa tó bá bá ìsìn ọlọ́ọ̀bá àdìgbẹ́lá lókùn ìgbà tí yorùbá ti dé tó gbà tí yorùbá ti dé tètè rí tó fún àkíyèsí ọ̀rọ̀ kan tẹ́ sọ lẹ́ẹ̀kan pé wọ́n ṣe ń torí tọlọ́run torí tànẹ́bí ẹ̀yà kì í ṣe nǹkan torí tànẹ́bí tó wà á lọ sẹ́lá tò eléyìí náà sínú àwọn nǹkan tó gbajúmọ̀ àti ṣe ni ẹ̀rọ yóò máa sọ̀rọ̀ ẹ̀rọ nítorí ọlọ́run torí ànẹ́bí ẹ̀rọ yóò sọ pé òun ṣe kíní kan mo ṣe lìláì wọ́n tó lè èèyàn máa ń ṣe nǹkan lìláì wàdà nítorí tọlọ́ọ̀bà àdìjọ́lá nìkan torí tọlọ́ọ̀bà àdìjọ́lá òun náà ni ó ṣe kíní òun náà ní ó sàn ẹ̀lẹ́sàn àtàwọn ìpìtọ̀ láwà rẹ̀ òsàlà ń bẹ láyé ẹnìkan tó bá ní ìpìtọ̀ láwà rẹ̀ òsàlà pé máṣá aláwò ẹ́ máṣá aláwò ṣe sọ́rọ̀ bá ìṣẹ́lá bá fẹ́ tí wà ní ìpìtọ̀ láwà rẹ̀ òsàlà ń pìtẹ̀ tí àwọn ìpìtọ̀ láwà rẹ̀ òsàlà ń sọ fún anábì ní àjà alìkà ní lèláyé níjà tó fẹ́ sọ nídìí orúkọ ọlọ́wọ́ so dáadáa tá bá fẹ́ ṣe ní tá a mọ̀ sí ìkìláàsì òun náà ni àlè ìkìláàsì so ká gbìyànjú láti fi láti kọ̀rẹ́ sí ẹ̀ sí pé èèyàn ṣe ń torí tọ́lọ́n mo ṣe ń torí tọ́lọ́n ẹ gbọ́dọ̀ sọ pé mo ṣe ń torí tọ́lọ́n tànàbí ẹ́n àbí mo fún ọ ní ìka yìí torí ọlọ́run àti torí tànàbí rárá o so nítorí pé ìkọlá ọlọ́run bá àdìsọ́lá ló ti ní onìkan náà ní àhóbi ọlọ́run tààlà àlàm subhanahu wa ta'ala alhamdulilayi ṣẹlẹ̀ dáadáa ilẹ̀ àdìsọ́lá